very dark man in tó ń ṣe lè mọ̀mú làákàyè wá lójú ọ̀pọ̀lọpọ̀ àmọ́ èmi ní tèmi o èmi ò ní mu lọ́rẹ̀ẹ́ ju bó ṣe yẹ lọ èmi ò sì ní mu lọ́tà pẹ̀lú very dark man jẹ́ ohun tí a nílò láwùjọ wa torí n tó ń ṣe ọ̀pọ̀lọpọ̀ èèyàn ò lè ṣe é òun lẹ́ni tí ń kojú àwọn tí wọ́n rò pé àwọn lágbára àbí àwọn lórúkọ kọ̀ọ̀kan tí wọ́n ti gbé ẹ̀mí àwọn olóṣèlú orílẹ̀-èdè nàìjíríà wọ̀ èyí ni ti ṣeun kútì sọ látàrí gbọ́nmísí omi ọ̀tọ̀ tó ṣẹlẹ̀ láàrin ọmọkùnrin dúdú bọ̀rọ̀ kìmì ọ̀hún àti ọmọkùnrin kan tí wọ́n ń pè ní pọ̀lú tó jẹ́ olólùfẹ́ ìyábọ̀ òjó lásìkò tá a wà yìí ẹ̀yin ọmọ nàìjíríà kí a lè lè sọ nínú ìgbé ayé tí very dark man ń gbé ǹjẹ́ n tó ń ṣe dáa àbí kò dáa bó o ló ṣe rí níka ọ̀dọ̀ tí yín ẹ drop kọ́mẹ́ǹtì ọ̀hún sísàlẹ̀ ẹ ṣe fídíò yìí ẹ sì tẹ̀lé péèjì mi ẹ ṣe